إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu ala ọba tí ó ṣàánú ìmì àti ẹ̀yin pẹ̀lú Islam ọlọ́run kó mọ̀ wá ní dáírà Islam láìláì mo jẹ́rìí pé kò sí ẹnìkan tíjọsìn tọ́ sí ní tòdodo àyàfi Allahu Ta'ala ọba tí ò pé méjì bí ń bi mẹ́ta tí kò bí máa tẹ́nìkan kò bí tí kò sí orogún fún tí kò sí ẹgbẹ̀rán fún un tí kò sáláfiwé fún bẹ́ẹ̀ ni aláfijọ́ sí fún un tó jẹ́ alágbára tó jẹ́ olùkápá olùmọ̀ alámọ̀tàn jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ ni kì í ṣe ọmọ rẹ̀ ìkẹ́ àti ọlọ́run kò máa bá àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ pátá tó kárí mùsùlùmí àgbàlá lẹ́yìn eléyìí insha Allah ta'ala eléyìí tó ní ìtẹ̀síwájú nínú àlàyé ṣókíṣókí lórí àwọn hadith tó wà nínú ìwé 200 golden hadith 200 golden hadith tí abdulmalik mujahid tí wọ́n kọ tí iléeṣẹ́ tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde lánàá hadith ẹlẹ́ẹ̀kẹrìnlélógún apá kejì rẹ̀ òní tí a ṣàlàyé nínú ìwé náà hadith twenty four àpè ní part b hadith tòní ni hadith ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ìkarùndínlọ́gbọ̀n hadith twenty five nínú ìwé tábàwọ̀ hadith yìí ìtẹ̀síwájú títà náà náà ni torí pé inú sọ́hí muslim hadith yẹn tó gùn díẹ̀ ìtẹ̀síwájú ẹ̀ ètò ohun tó tún tẹ̀síwájú náà ni ṣùgbọ́n ó ṣe ní kéékèèké fún wa kó lè rọrùn insha Allah ta'ala àkọ́kà tànà àti tìjẹ́ tata gbé lati, lẹ́yìn a wà fi tòní àtún wà kọ́ yẹn sórí insha ta'ala ẹ jẹ́ ká kà la tahasadu wàlá tanajashu wàlá tabaghadu wàlá tadabaru. ولا يبع بعدكم على بيع بعد وكونوا عباد الله إخوانا ẹjẹ́ káàkàlẹ̀ kan sí لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعدكم على بيع بعد kúnú ìbádàlọ́hì ìkwánà lẹ́ẹ̀kan sí látàhásádú wà látànà jáṣú wà látàbàgọ́dú wà látàdàbárú wà láyàbẹ̀ ìbádùkùn alábáyí ìbádìn wà kúnú ìbádàlọ́hì ìkwánà hadisi tòní hadisi 25 wá sọ báyìí alimuslimu ahùlì muslimi ẹlẹ́kejì alimuslimu àkọ́kọ́ alimuslimu muslimu tẹ́lẹ̀kejì mi mi ṣótí alimuslimu ahùlì muslimi alimuslimu ahùlì muslimi almuslimu akhuli muslimi almuslimu akhuli muslimi almuslimu akhuli muslimi almuslimu akhuli muslimi almuslimu akhuli muslimi eh, alimuslimu akhuli muslimi alimuslimu akhuli muslimi alimuslimu akhuli muslimi ẹjá jọ wí lẹ́mẹ̀ta alimuslimu akulimuslimi alimuslimu akulimuslimi alimuslimu akulimuslimi mẹ́ta náà láàrin kan sọ láyàdìlímuhù láyàdìlímuhù láyàdìlímuhù limuhu láyàbẹ̀lẹ́mùhù ẹjá wílẹ̀ mẹ́ta láyàbẹ̀lẹ́mùhù láyàbẹ̀lẹ́mùhù láyàlẹ̀m láti alìmùsùlùmí alìmùsùlùmí hakùlì mùsùlùmí láyàbẹ̀lẹ́mùhù alìmùsùlùmí hakùlì mùsùlùmí láyàbẹ̀lẹ́mùhù alìmùsùlùmí hakùlì mùsùlùmí láyàbẹ̀lẹ́mùhù lẹ́ẹ̀kan sí i alìmùsùlùmù akùlìmùsùlùmì láyà ẹ̀mọ́jà dúró dúró ẹ̀hẹ́n ó yá. Very good. So, wàlá yàdúlùhù. Wàlá yàdúlùhù. Wàlá yàdúlùhù. Wàlá yàdúlùhù. ولا يخذله ولا يخذله ولا يخذله ولا يخذله ولا يخذله ولا يخذله ولا يخذله آه، tó tẹ̀lé dáàlì dáàlì sáàlì yẹn dá wàlá yahduluhu ẹjá wílẹ̀ mẹ́ta wàlá yahduluhu wàlá yahduluhu wàlá yahduluhu lẹ́ẹ̀mejì sí wàlá yahduluhu wàlá yahduluhu lẹ́ẹ̀kan sí láti alimuslimu alimuslimu akùlimuslimi láyàbìlimuhu wàlá yàdúlùhù lẹ́ẹ̀mejì sí akùlì mùsùlùmí láyàdúlìmùhù wàlá yàdúlùhù alìmùsùlùmù akùlì mùsùlùmí láyàdúlìmùhù wàlá yàdúlùmù ẹ̀tùn kàtẹ́lẹ̀ mi alìmùsùlùmù akùlì mùsùlùmí لا يظلمه ولا يخذله المسلم أخو لمسلم يقام لك لا يظلمه ولا يخذله المسلم أخو لمسلم المسلم láyàbẹ̀límùhù wà láyàdúlùhù òyẹ̀já kalẹ̀ mẹ́ta alìmùsùlìmù áhùlìmùsùlìmì láyàbẹ̀límùhù wà láyàdúlùhù alìmùsùlìmù áhùlìmùsùlìmì láyàbẹ̀límùhù wà láyàdúlùhù alìmùsùlìmù áhùlìmùsùlìmì láyàbẹ̀límùhù láyà dùlímùhù wà láyà dùlù ó wà pẹ̀lú ọ̀kan wà láyà kírùhù wà láyà kírùhù wà láyà kírùhù wà láyà kírùhù ولا يحقره ولا يحقره ولا يحكره ولا يحكره ولا يحكره ولا يحكره يحكره ولا يحكره يا ولي لمعرو ولا يحكره wàlá yàkírùhù láti alìmúslimu alìmúslimu akùlìmúslimi láyàdìlímùhù wàlá yàdúlùhù wàlá yàkírùhù lẹ́ẹ̀kan sí alìmúslimu akùlìmúslimi لا يظلمه ولا يخذله ولا يحقره لكذي ولا يحقره كيش يحقي كيش خال قالوا عن بشي كيش يحقي كيش يحقي kọ́ ọ̀kọ́ ló wà mẹ́ kọ́ kọ́ kọ́f ló wà mẹ́ wàláyà kì kìí ṣe wàláyà kì wàláyà kìrùhù wàláyà kìrùhù yálà dì bẹ̀rẹ̀ almuslimu ahùlì muslimi láyà dùlímùhù wàláyà dùlùhù ta ló lè wí ọ̀yà mọ̀ ìzù gbóhùn sókè dáadáa o. Òtí ìrìwí, Mahmoud. Al-Muslimu akul Muslim, láyà fílùú, wà láyà fílùú. Wà láyà dúlùú. Wà láyà dúlùú, wà láyà kílùú. Yàkírù. Yàkírù. Ta ló tún lè wí, Muhammad. يخذله ولا يحقره المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره sáwọn arúgbìn kankan tí ó gbé jáde mariam mariam ìyá àpèlè orí gbé jáde. alimuslimu akoli muslimu láàyè lémuhu wàláyè kíruhu wàlá yàdúlùhù yàdúlùhù yàkírùhù obìnrin àwọn ọkùnrin ló mọ̀ láyín mọ́lẹ̀ yìí hmm? almuslimu akùlì muslimi láyàbùlímuhù wàlá yàdúlùhù wàlá yàkírùhù ìtumọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé alimuslimu mùsùlùmí kan ahùlì mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí kejì ni ìtumọ̀ rẹ̀ ni pé mùsùlùmí ọmọ ìyá ara wọn ni wọ́n láyàbẹ̀lẹ́muhu kò ní bò ó sí kò ní bò sí you will not be unjust to him kò ní ṣàbòsí sí i wàláyà dólùhù kò ní dójútì kò ní yẹ̀yẹ́ rẹ̀ òròbódìé hmm, kò ní yẹ̀yẹ́ rẹ̀ kò ní dójútì kọ́dàláhù hmm, kò ní dójútì. wàlá yahqiruhu kò sì ní fojú kéré rẹ̀ kò ní fojú rénà rẹ̀ kò ní fojú kéré ẹ̀ kò ní yẹpẹrẹ rẹ̀ àwọn ọ̀nà mẹ́ta tá a lè tù sí yẹn la yahqiruhu kò ní yẹpẹrẹ rẹ̀ la yahqiruhu kò ní fojú kéré rẹ̀. wà láàyà kírúhù kò ní fojú rìnà rẹ̀ láàyà dúlùhù kò ní yẹ̀yẹ́ rẹ̀ tàbí kò ní dójú tì í. not going to disgrace him disgrace kò ní disgrace ẹ̀yìn pé kò ní dójú tì kò ní yẹ̀yẹ́ ẹ̀. who is not going to be unjust to him kò ní ṣàbòsí sí i hmm, kò ní bòsí i yáàkìrù jẹ́ múlẹ̀ ẹ̀kọ̀kan alimuslimu akùlì muslimu mùsùlùmí ọmọ ìyá ni wọ́n jẹ́ síra wọn láyàbẹ̀lẹ́mùhù is not going to be unjust to him kò ní ṣàbòsí sí ìyẹn pé kò ní bòsí wàlá yàdólùhù is not going to disgrace him kò ní yẹ̀yẹ́ rẹ̀ àbí kò ní dójútì wàlá yàkìrùhù. Huh? kò ní yẹpẹrẹ rẹ̀ tàbí kò ní fojú rí náà rẹ̀ tàbí kò ní fi ẹmọ tó pé kò ní kò ní kò ní fojú rí náà kò ní yẹpẹrẹ hmm. mẹ́ta mo mú kan kí ni kẹta kò ní kéré rẹ̀ kò ní fojú kéré kò ní kéré ẹ̀ ìjótùú ni yàgò to disgrace hadithi ṣe pàtàkì gan fáwa mùsùlùmí pé mùsùlùmí o ọmọ ìyá ni wá tẹ bá rántí hadithi náà tá a ti kà sẹ́yìn nípa tánàbí ní àpèjú àwọn mùsùlùmí nípa ìmọ̀ ṣàánú ara wọn ìmọ̀ káàánú ara wọn hmm? tánàbí sọlọ àlèwàsánsá àti mọ nífẹ̀ẹ́ ara wọn wọ́n dà gẹ́gẹ́ bí ara kan ètò ìṣe pé tí ẹ̀yà kan nínú ara tó bá kérora àwọn ẹ̀yà yòókù ó darapọ̀ mọ́ níbi ìkérora pẹ̀lú ibà nípara gbígbóná àti kíni o àti àìsàn wọn ò ní sùn àmú àpèjúwe àkàndùn tó mú èèyàn lórí ọmọ níka àmúwa ìka ni àkàndùn mú ojú ò ní sùn èèyàn ó sì máa gbé gbogbo ara yòókù ní ìgbádùn àmú àpèjúwe wọn borí bá ń fọ́ ọ̀yàn ojú yóò máa dà mí imú yóò máa sun omi hmm? wọ́n bá ní wọ́n fẹ́ tọ́jú èèyàn nílé ìwòsàn ti oníjọba dé ìjọba ní wọ́n fẹ́ fún èèyàn lábẹ́rẹ́ ìdí ni wọ́n tún wáá gba abẹ́rẹ́ òun sí ìdí sì kọ́ ní dóòyàn orí ní fọ́ ìdí ẹfun nídìí ń gbogbo wọn ni wọ́n jọ kérò ra ẹnu ni wọ́n lóògùn sí so mùsùlùmí ọmọ ìyá ni wọn tánà bí wá ní gbogbo àdàbí fọ̀rọ̀ gidi kan so ọmọ ìyá ni wa eléyìí ṣe pàtàkì lónìí mo fẹ́ lè sọ pé ju àná lọ nítorí kíni nítorí ayé tá a bára wa ṣe hàn pé akéwì kan ní ayé di jágbá ń rúdù ayé di kíni jágbá ń rúdù akéwì kan ló sọ yìí ní akéwì Yorùbá wọ́n tún ní ayé ti di kí ni pákáleke ayé ti dẹ́ ipa ṣáàpọ̀ báwọn náà ṣe mú wá nítorí mo kàn fẹ́ fàyọ́ mbẹ̀ ni pé social media àwọn kìíní tá à ń tẹ káàkiri tá à ń wò lórí íńtánẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ látòrí èyí tó tiẹ̀ fẹ́ burú jù ní Instagram àti Twitter <laughs> Twitter yẹn ló dàgbò fẹ́ burú jù Twitter Instagram méjì yẹn mo fẹ́ mú jù ẹ̀rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹlòmí mùsùlùmí mi ń bẹ àwọn èèyàn ó túwìtì nípa ẹ̀ kàkà káwa mùsùlùmí káṣí kí ni ká ràn án lọ torí pọ̀ ọmọ ìyá wa ni àwa gangan látún wá kún wọn lọ́wọ́ lórí ìyẹpẹrẹ rẹ̀ tánà bíi níkẹmọ́ ìyẹpẹrẹ lórí ká dójútì àwa láti máa bá wọn dójútì mùsùlùmí yẹn náà ṣe túwìtì nípa rẹ̀ pé òdàwà náà fi ti wá sí àṣìjẹ́ mùsùlùmí á ti gbàgbé kọmọ ìyá wa ní inú ẹ̀sìn. ẹlòmíì lè wá mọ béèrè ní lọ́wọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ pé tóun náà gbọ́ pé tó bá jẹun tí ò dá ló ṣe ń kọ́ tó bá jẹun tí ò dá ló ṣe ń tẹ́sí sọ fún wa ni pé káwa lọ pè sákèésì kéye pé ká máa tú náà sílẹ̀ ká máa ṣe kíni ká máa bàjẹ́ ní tí ọ̀dà tó ṣe yẹn kìí ṣe fáwa ni láti lọ máa sọ fún gbogbo ayé kó ṣe tí ò dá tí wá ní láti lọ bá láti tún ṣe. ẹlòmíì lè mọ̀ pé àti lọ́gà bẹ́ẹ̀ ni torí pọ́pọ̀lọpọ̀ wa ẹ̀sìn wa gan kò yé wa a kàn ń ṣe ni ìṣe democracy ìjọba tiwantiwa táwọn kan lọ tú sí àwa ara wa wọ́n bá sì sọ fáwọn ara wọn náà wọ́n kúrí wí torí pé awóráwo lọ̀rọ̀ wọn ń bẹ̀ lọ́lẹ́ democracy gbogbo anẹ́jọ fún láàyè lọ gbé gbàgbọ́ fẹ́ di gómìnà ní ìsìn ibi tó ti mọ̀ pé wọn ò fún gbogbo wa láàyè ni owó tó kọ́kọ́ fi gba kí ni fọ́ọ̀mù gbàdá wa ní ten million ni gbogbo àwọn tálákà àwọn ti kọ́kọ́ yọ wọ́n kú ní setting wọ́n ní fọ́ọ̀mù ten million wọ́n dẹ̀ sọ pé gbogbo alájọ nígbà láàyè wọ́n láti tó lọ pé tó bá tálákà ò lè jẹ nǹkan kan bẹ̀. ẹgbẹ́ tó bá ẹgbẹ́ ẹni tó mọ̀ ní àwọn èèyàn ò bá dáwọ́ òun àwọn òwúrò àwọn godfather wọ́n bá ti gbówó nǹkan lẹ̀ pé ah, ó ti wá jà raburabu kò dáa tó wá fẹ́ jẹ gómìnà kí owó tó ìgbà fọ́ọ̀mù rẹ̀ ṣùgbọ́n o àjọsọ ń bẹ o àmọ́ o aládéhùn <laughs> lẹ́ẹ̀fì rí pé ẹni tẹ́yìn pè lẹ́ni rí bá dépò gbogbo dẹ̀rù pé yóò ṣe kò lè ṣe kò ní lè ṣe nítorí pé àwọn àlàkalẹ̀ tí wọ́n là kalẹ̀ tí yóò fi dépò yẹn kò lágbára àwọn kan ló bá gbé ó sì ti ní májẹ̀mú pẹ̀lú wọn wípé tí wọ́n lòun ó mọ̀ ọ́n ṣe tí ò bá sì ṣe ọ̀nà tí wọ́n gbà mú tún ti wà lórí ẹ̀ bó ti débi agbára ẹni tó ti kọ resignation letter rẹ̀ lẹ̀ tó sì tún ti sign àwọn ni ó kàn bá fi déètì sí ló máa ń ṣe àwọn alága kanṣu mi tẹ́yìn sọ pé dáadáa níjọ́ tí ti ràn lọ́wọ́ ni wọ́n ti letter of resignation rẹ̀ as chairman council wọ́n ti kọ kalẹ̀ ó tún ti wá sáyìn rẹ̀ ní fi déètì sí níjọ́ tí wọ́n ti ní kó ṣe nǹkan láti kówó báyìí wá tí ò bá chairman of clinical local his appointment kò ń kọ́ ti john ni wọ́n lọ fún àwọn ó ah kóun ya máa tẹ̀lé wọn ni ó ọ̀rọ̀ tí mo sọ débẹ̀ yẹn ni pé ìṣesí ìjọba yìí táwọn èèyàn rò pé dẹ̀rùn kírísì àá ìjọba yìí kìíní yẹn ó ti wá lọ kó bá ẹ̀sìn wa kò jẹ́ káwọn èèyàn dá ẹ̀sìn tiwa mọ̀ gangan mọ́ ẹgbẹ́ democracy ń bẹ ní ìsìn nínú rẹ̀ ní pẹ́ẹ́ni ká máa fi hónú hàn àbí wọ́n ní a ní ìgbàláàyè freedom hmm? kòrí àwa kálukú sọ́kì ẹ̀ ó lè búyàn ó lè ṣe ìbèrè ọ̀hún gbogbo ẹ̀ ẹ̀sìn islam ò fààyè gba gbogbo nǹkan wọ̀nyẹn islam kà yẹn sí àlè gíbà kí ni mo pè gíbà ìsọ̀rọ̀ ọmọ ìyá wa lẹ́yìn pípẹ́ nìkan béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam kò ọ̀rọ̀ tó ń sọ yìí tó bá jẹ́ pé tòótọ́ bó ṣe rí lò yẹn nítẹ́nìyẹn ṣe ni ànábì ní gíbà nìyẹn ó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nìyẹn ìtàn pè ní ká sọ̀rọ̀ lẹ́yìn ni pé ní tọ́mọ ìyá wa ṣe tó jòdòdó bó sì ṣe rí gan-an ni ṣùgbọ́n tó bá gbọ́ inú rẹ̀ ò ní dùn sí òun ń pè lọ́rọ̀ ẹ̀yìn tó bá yẹ pé irọ́ la wá pa ń kọ́ ọ̀hà òní bhutan ó dáadáa pààrọ̀ wọn ni ìyẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ni ẹ̀mọ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dá ìyẹn pé tó bá jẹ́ tó sọ náà ó ṣe é ṣùgbọ́n tó bá gbọ́ pò ń sọ inú rẹ̀ ò ní dùn sí ọ̀rọ̀ ẹ̀yìn yẹn tọ́lú ṣe nípa àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tó yẹ kó dé èèyàn ńlá tó yẹ kí wọ́n dépò ní àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n ti bá wa bà wọ́n jẹ́ táwa mùsùlùmí náà sì ti kún wọn lọ́wọ́ rẹpẹtẹ tá a ti fà wọ́n sílẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ò ní mọ̀ lásìkò táwọn ọ̀tá ẹ̀sìn yẹn tí wọ́n ń ṣe nǹkan yẹn pé táwọn gbà lérò ni pé láti gbéjú ti mùsùlùmí yẹn láti yẹ̀yẹ́ rẹ̀ láti yẹpẹrẹ rẹ̀ ìyẹn níta ayé lóde òní ni mò ń sọ yẹn tó pọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni láàrin ara wa ládùúgbò ẹ máa ń ṣàkíyèsí àwọn tó bá tún jẹ́ àfa tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn tẹ bá rí lóde òní àwọn kan tún ti sọ́ diṣẹ́ lórí nẹ́ẹ̀tì láti máa bà wọ́n jẹ́ káàkiri láti máa sọ nípa àwọn àìdá àìdá àìdá kódà èyí tí wọn ò rí èyí tí wọ́n ṣe míì wọn ó sọ wọn ó wà tún fi kún un òmíì wà tí wọn ò ṣe wọn ò ní wọ́n ṣe òmíì wà àwọn kan ń ṣe tí wọ́n ní wọn ò mọ̀ wọn ó tún fi kún un kí ni ó wàá padà ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹni yẹn àwọn yẹn lè fi ní sàn àwọn ọgbọ̀n rẹ̀ ní sàn ẹni tó wá ń bà á jẹ́ yẹn o òun ò ní kankan tó fẹ́ sọ aláìní kan ṣe ni o tẹ bá ṣàkíyèsí tẹ bá rẹ́nìkan tó ń sọ̀rọ̀ ẹnìkan kiri tó ṣá òun ò ní nǹkan tó fẹ́ sọ ni tó bá ní tó bá ní pọ̀ tó fẹ́ ṣe ẹ̀rí pé kò ní ráàyè yẹn ẹnìkan pariwo ẹ má ra ọjà báyìí ẹ má ra ọjà báyìí ọjà yẹn ò dá o kò lọ́jà tiẹ̀ tó fẹ́ tà ni tó bá lọ́jà tiẹ̀ tó fẹ́ tà ọjà yẹn ò mọ̀ polówó kì í àbẹ́yẹn ò ṣàkíyèsí kẹ́nìkan sàn sọ ọ̀kẹ́ lójoojúmọ́ tí wọ́n sọ ní pé ẹ má ra ọjà yìí ẹ ra ilé tí ẹ wá dà kò ní. ṣéèkì yẹn ọ̀rọ̀ ètò sọ́ńbì ọ̀rọ̀ yẹn ò ṣéèkì tọ̀hún gbogbo àwọn ṣéèkì òkè gbogbo àwọn àfa ò ṣé wọ́n wá àbá sọ̀rọ̀ ọgọ́rùn-ún òní méjì ò nínú méjì gbé káàkiri gbogbo àfi ní káwọn yẹn àfà ilé ìsọ̀rọ̀ ọgọ́rùn-ún onímẹ́wàá ọ̀dà ń bẹ èyí tí wọ́n sọdà kò sí. so àlè mùsùlùmù àkòlè mùsùlùmù mùsùlùmù ọmọ ìyá alájẹsíra wa láàyè bìlímù hó àníjà àbòsí kí ni wọ́n ń pè lábòsí ẹ̀tọ́ hákù ẹ̀tọ́ mo rò pé di òní wọ́n ń pè ní ẹ̀tọ́ yẹn káwá mọ̀ fi sí ààyè tó yẹ kó wà òní wọ́n ń pè ní zolomo ẹ̀tọ́ ibi tó yẹ kó wà àfi síbẹ̀ àwa lọ fi síbi tí ò yẹ kó wà òun là ń pè ní zolomo òun là ń pè ní àbòsí yẹn pé ẹni tí nǹkan tọ́ sí ààfún àwa lọ gbé ilé ẹni tí ò tọ́ sí lọ́wọ́ so ànábì ní mùsùlùmí ò ní ṣe kí ni kò ní bora wọn sí wọn ní ṣàbòsí fúnra wọn ẹ̀tọ́ tó bá tọ́ sí mùsùlùmí yẹn yóò fún kò ní gbèsè lómi eléyìí náà tó ń ṣẹlẹ̀ rẹpẹtẹ o pẹ̀pẹ́ mi ìfẹ́ mọ̀ ń sábà sọ̀rọ̀ àwọn olóṣèlú tí wọ́n bá ti ń sọ̀rọ̀ wọn wàhálà ni torí pé àárín wọn bá lè àfa súnà máa ń sọ̀rọ̀ ìyẹn kàn lè máa ń sọ̀rọ̀ ìyẹn kàn lè máa ń sọ̀rọ̀ generally ṣé tó bá ti ń sọ̀rọ̀ ní ìsìn làwọn kan sọ pé ẹgbẹ́ báyìí ní í ilé ìsọ pé ẹgbẹ́ tọ̀hún ní ti wọ́n kàn lẹ̀ kan ní parí nù ṣàánú wọn ẹ̀tọ́ rẹ̀ wọn ò ní fún wọ́n sì mọ̀ pé òun ló tọ́ sí bẹ́ẹ̀ náà pọ̀ rẹpẹtẹ bóyá ní àwùjọ bóyá nípa ipò àti mọ̀ pé ní ipò tọ́ sí bóyá ṣe àmàlẹ́gbẹ́ bóyá alága bóyá kápò bóyá akọ̀wé bóyá àti ibi iṣẹ́ gbogbo oríṣiríṣiríṣi àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ àmì fún ẹ́ ìrú ẹ̀ náà ni tán bá ń dájọ́ tán bá rojọ́ ẹni tí wọ́n pẹ́ ni tí hmm, ó ṣàbòsí ń bẹ kò ní í dájọ́ òun sí bó ti yẹ kó dà nítorí ìfẹ́nu rẹ̀ kan àbómi injustice tá à ń pè ní zolomo ǹjẹ́ ń pè ní abilu ìdàkejì rẹ̀ ní zulumu déédéé ní adlu ìtọ́ú bí hakin hakohu ìtọ́hu bí hakin hakohu fífún ẹlẹ́tọ̀ ní ẹ̀tọ́ rẹ̀ ò ní adlu máa yẹ tàhíkùhù nọ̀tìí nǹkan tó tọ́ sí tó tọ́ sí àfún máa yẹ tàhíkùhù nọ̀tìí àfún ní nǹkan tó ṣe kí ni tó tọ́ sí zulumu ni pé yastahiku shay'an ó lẹ́tọ̀ọ́ sí nǹkan kan ṣùgbọ́n kí la mọ̀nà náà àwa ṣe ilé ìwọ̀ àyè lọ́wọ́ rẹ̀ bal ní tá a ṣe ní pé àtọ́ iná àwa lọ fún ta ni tala fún bọ́irọ́ hù ẹlòmíì tó yàtọ̀ sóhun alẹ́bí láyé tàhíkú dáálì kàlàkà ẹni tí ò lẹ́tọ̀ọ́ sẹ́tọ̀ yẹn la tí ò lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn òun la fún òun náà pè ní zolomọ ìyẹn náà pọ̀ káàkiri rẹpẹtẹ so mùsùlùmí kì í ṣàbòsí kíní o kì í ṣàbòsí ara wọn mo rò pé yẹn ọlọ́run kọ́ wa oríṣiríṣi nǹkan pọ̀ bẹ́ẹ̀ tá a lè máa tú fúnra wa nígbà yẹn wà láàyà dòlùhù wọn ò ní dójú tìra wọn mùsùlùmí ì dójú tìra wọn eléyìí wọn a máa ṣẹlẹ̀ nígbà míì tí a bá ń lọ alẹ́rẹ́ nìkan tó ń sọ̀rọ̀ mùsùlùmí kan láìka ẹlòmí ò ní dàn ẹlòmí ò bá fi kún ẹlòmí ò ní dàn ẹlòmí ò bá fi kún mo ti sọ lẹ́ẹ̀kan èyí tó yẹ ká ṣe ni kó yẹ ká dáàbò bo mùsùlùmí yẹn ni yẹ ká dáàbò bo kí ni ká dáàbò bo mùsùlùmí yẹn ni kò yẹ ká jẹ́ kí wọ́n yẹ̀yẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ yẹn bó ti wulẹ̀ kó mọ́ ó lè ní láì sí tiẹ̀ o yẹn kó lè lálẹ́ẹ́bù tiẹ̀ láì jẹ́ àtàlébù yẹn á padà pé ṣàkíyèsí nítorí pé tẹ́yìn bá ti lè jẹ́ tẹ́ bá ti dójú tì ní ìsìn ara yín náà lè dójú tì torí pé wọn ò ní lè ṣòpin ìyàmọ́ láàrin òun àtẹ̀yìn tó bá yá wọn ò lọ́kàn náà ní yín ṣùgbọ́n wọ́n rò pé ẹ̀yìn rò pé lójú tì yín ẹ̀ ti dójú tì báwọn àyín náà ti wà lára àwọn tó tì ẹ ti jọ dẹni yẹ̀yẹ́ nìyẹn torí pé ẹnìkan ló parí nílùú apárí tí wọ́n fi ń pe gbogbo wọn ní kíni lápárí orí ẹnìkan ló pa àwọn ará àwọn ìlú àwọn apárí yẹn bẹ́ẹ̀ làwọn àfáàn wọn àwa yàtọ̀ ìrọ́ ẹ̀hẹ́n ń jọ sí báyìí pé ràn lọ́wọ́ jẹ́ káwọn èèyàn ó yẹ̀yẹ́ rẹ̀ ti lọ jẹ́ wọn fẹ́lẹ̀ ìṣe pàtàkì nam wàhálà yà kírò hù wọn ò ní ṣe kí ni mo pé ò wọn ò ní fojú rí náà rẹ wọn ò ní yẹpẹrẹ ọ̀pọ̀lọpọ̀ wa rìn hmm, tálẹ̀ yẹn pé hmm, tálẹ̀ sọ nípa ẹ̀ hmm, àfáà kí ṣe àwọn pé èèyàn ṣe ṣe mọ́ èèyàn sí àwọn tó wà ń bẹ̀ ti wò pé kì ṣe èèyàn gidi nìyẹn kì í ṣe èèyàn gidi nù. No ó parí nìyẹn wọn ò ní pọn ilé mọ́ kì í sọ̀rọ̀ àfáàní kan mò ń sọ wà ń sọ̀rọ̀ mùsùlùmí lápapọ̀ káà lè bò pé jẹ́nẹ́rálì ńlá ń sọ̀rọ̀ nínú ìyẹrẹ mùsùlùmí ìyẹpẹrẹ mùsùlùmí ìjọ ẹ má jókòó sí oríṣi àyàn jókòó sílẹ̀ lẹ̀ <laughs> ṣé àlefẹ́jọ́ obìnrin ìṣẹ́ jókòó sílẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ lójú àwọn yìí ó ti yẹpẹrẹ ó di ẹgbẹ̀rẹ̀ àwọn nǹkan pọ̀ bẹ́ẹ̀ pàápàá béèyàn bá ó tẹ̀ tún tó ó tó béèyàn ọlọ́run bá tún ti ní kéèyàn máa gòkè lókè mú wá lágbọ̀n bẹ̀yìn téèyàn bá ti ń gòkè díẹ̀ díẹ̀ téèyàn bá ti ń gòkè díẹ̀ díẹ̀ bí ẹyẹ mú àpẹẹrẹ wá ń sìn èèyàn lè débì kan bóyá arú àfàn kẹ́nìkan ló ń fẹ́ gbà wá lálejò kẹ́nìkan ló ń ṣe kíni òun fẹ́ gbà wá lálejò tí èèyàn bá débẹ̀ èèyàn lè wo bíbẹ̀ yẹn ti rí kó má fẹ́ tẹ́ èèyàn lọ́rùn pé a ilẹ̀ ẹlẹ́lẹ̀ yẹn fẹ́ jókòó sí ẹni nǹkan ti já kùtùkùtù díẹ̀ báyìí níta nìyẹn sì ní nìyẹn o yẹn kàn wò lọ́ọ̀kan pé ṣé ibi tẹ́ ní ìdí orin kan pé a nílé wá sílẹ̀ yẹn <laughs> a nílé wá sílẹ̀ yẹn ṣùgbọ́n èèyàn ò wò ó mùsùlùmí wàá pọ́nlé bí wọ́n ṣe tó yẹn wàá lọ ọbẹ̀ lílọ ọbẹ̀ tó lọ ọbẹ̀ tó jókòó síbẹ̀ yẹn iyì ní fẹ́mi yẹn àpọ́nlé ló fẹ́ nìyẹn. òní yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà tó yẹ pé ibi tá a ti dìde àti wá dé àti jókòó síbẹ̀ tún dogun. àá mùsùlùmí ibi tó ti dìde nìyẹn o ilé wọn ni ilé bàbá rẹ̀ nù ilé ìyá rẹ̀ nù àbílẹ̀ bọ̀dá rẹ̀ àbílẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbílẹ̀ àǹtí rẹ̀ nù àbí ilé àwọn èèyàn rẹ̀ nù tó bá débẹ̀ yà máa ṣẹnu báyìí yóò máa wo àwọn èèyàn yẹn yóò máa fojú kiri wọn yóò máa fojú rí náà pé wà dóṣù ìbò nítorí kíni nítorí pé bóyá ó ti lọ gbé àjà tàbí ó ti wà ní Banana Island tàbí ó ti lọ ń gbé àwọn ibìkan ní Lẹ́kì tàbí ó ti ń gbé àwọn ibìkan ní Àsokoro tàbí ó ti ń gbé àwọn kan ní Maitama l'Àbújá tàbí ó ti lọ ń gbé àwọn kan bọ́tán àbó ti wà ní GRA so gbogbo àwọn tó bá ti wá ń bọ̀ láti rẹ̀ yóò kàn máa kéré wọn yóò máa fojú wo wọn pé wà dìísà àwọn wo làwọn ilé àwọn ilé àwọn ilé ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ló ti wò yín ní géètì through CCTV ẹ̀yìn o mọ̀ ń rò ká àfẹ́ ah, lọ kí bọ̀dá yẹn rẹ̀ yóò kàn sọ pé please káwọn àdìkà máa wo ní ọlọ́wọ́ fẹ́ no no no no no sọ fún mi pé mi ò sí níbí àwọn èèyàn tó sọ fún yẹn pé sọmọ pé òṣèlú àbíká máa wọlé yẹn wọn ò ní pa àwọn èèyàn wọ́n ti wò pé àwọn èèyàn yẹ̀yẹ́ ni ẹ́ wọ́n ti wò pé àwọn èèyàn yẹ̀yẹ́ ni ẹ́ wọ́n rántí deputy governor kan nígbà ayé military ṣùgbọ́n nígbà Babangida tí wọ́n máa ń yan civilian ní deputy governor yẹn londo state tí wọ́n yan deputy governor yẹn kí n kúkú dákọ̀ rẹ̀ Alhaji Musa Ayẹni nígbà yẹn ní state house a máa wọ ibẹ̀ yẹn bí ìgbà tí atẹ́gùn kọjá ṣẹ́yàn pé tátẹ́gùn bá fẹ́ kọjá kò sí tí ó dàdú àwọn ọlọ́pàá àwọn afá torí pé alájì Musa ayẹ nígbà yẹn kó lọ́n fọ́ ṣàforíjì mú bàbá tí wọ́n gbọ́ pé bàbá ti ṣaláìsí àpọ́nlé tí wọ́n ti fà wá ń gbà yẹn táwọn fúta yẹn àwọn afá yẹn ó ní gbogbo àwọn síkírọ́rìtì máa fún wa sàbájú àwọn afá fún òtí ẹ̀ ní kódà àwọn ìkẹ́kì ibi state house ní gangan ibi government house ní gangan báyìí láti jókòó gbogbo àwọn kúkú ó ti lọ́wọ́ oúnjẹ tá a jẹ nígbà yẹn nítorí pé òun gangan fúnra ara rẹ̀ bó ṣe ṣe sí wa ẹ wo éèjì wa sí o ẹ wọ́jú orí wa àwájú undergraduate o òun ti ṣe òun ṣe phd nígbà yẹn mímọ nígbà yẹn wọn ni mímọ àmọ́ bóyá ní ṣèbá chemistry mọ bóyá wọn parí ẹ ẹdẹ wo èjì wọn o ẹwà ẹ wo ẹ tún wo ipò tí wọn wà sí wa o ṣùgbọ́n torí àpọ́nlé táwọn ti lọ fún wa yẹn gbogbo àwọn security àti ọlọ́pàá àti gbogbo ọjọ́ wà ń bẹ̀ báyìí ẹ̀ka yẹn sàn ní ṣe ṣe à kò dẹ̀ sí deputy government yẹn bẹ̀ yẹn gbogbo àwọn kúkú mọ̀ sáré ni ìgbà yẹn ni mo mọ̀ pé àṣìlẹ̀ ilé ìjọba twenty four seven ló ń jẹ́ ìran wà lẹ́ńbẹ́ wọ́n ti lọ́gbọ́n yẹn wọ́n ti bọ ẹran yẹn kalẹ̀ kan kí lẹ fẹ́ jẹ sà kí lè kíní kan bá ẹran yẹn pápápá òdì kó tó pọ́gbọ̀n ìṣẹ́jú oúnjẹ ti dé àwọn ẹran kan wà tí wọ́n ti bọ̀ kalẹ̀ àwọn kan wà tí wọ́n ti dín kalẹ̀ àwọn atákàwọn tí wọ́n ti ṣe kalẹ̀ tálejò bá dé wọ́n kàn sí oúnjẹ fún pápápá ní ti jiná ẹ ti jẹun báyìí láti máa jókòó tóun náà jókòó tó gbogbo ká nígbà yẹn lóńdó sí lóńdó wọn máa pọn wálé gbogbo ẹ bọ́dà àwọn falẹ̀ wọn lè dá kí nìdí torí pé òun kò fojú rẹ náà wá ń jọ yẹn kò yẹyẹ wá ń jọ náà kò dẹ̀ dojú tì wá ká ló lọ ṣe bẹ́ẹ̀ ni àwọn ìjọba ni wọ́n fẹ́ lómi ìlẹ́gbà dáadáa tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ti wà nípò lónìí wọn ò mọ àwọn mùsùlùmọ̀ ìyá wọn tí ń jẹ́ mùsùlùmí lé nítorí náà àwọn èèyàn náà ò ní pọ́n wọn lé àwọn èèyàn tí wọ́n tẹ̀lé wọn ò ní pọ́n wọn lé. mo mọ àwọn ọmọ ẹ̀sáǹpù o ó yẹ kéèyàn náà lè ṣe ẹlẹ́mìí vice chancellor ló jẹ́ àgbà tó ti di bíìsì ńlá àti rí ní kíni ìwọ nìkan ló kàn jẹ́ bíìsì ni àbí rector provost àbí principal àbí iṣẹ́ mi àti kí ló jẹ́ nítorí náà tí mo kàn fẹ́ ṣàlàyé ń bẹ̀ náà ni kàbẹ́ lómi nígbà tó ti lówó tó ti ń gun jíìpù àwọn jíìpù pádò àbá àwọn jíìpù kan tó jẹ́ pé àwọn ọkọ̀ kan ń bẹ Range Rover kan ń bẹ tó yẹ pé ní ìsìn di àwọn hundred million àwọn ọkọ̀ tó ti gun ọkọ̀ forty million sixty million eighty million ní kíni ṣé bẹ́ẹ̀ máa kú òní gbé kóònù ẹ̀ wọn ò sì gbé kúrò náà wọn ò tún sí torí àti ráwọn kèsìrí dáadáa ọkùnrin kan ó sin bàbá rẹ̀ sí ó gbé bàbá ẹnu mọ́tò wọn dẹgbẹlẹ wọn gbé mọ́tò sínú ilẹ̀ wọn sin bàbá wọn wọn torí pé bàbá àwọn ògùn mọ́tò láyé kó máa tún gùn lọ́hùn <laughs> oríṣiríṣi tó tí kàn fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé àlè mùsùlùmí àkùlè mùsùlùmí mùsùlùmí ọmọ ìyá ara wọn ni wọn máa ń ran wọn lọ́wọ́ wọn máa ń túnra wọn ṣe láyẹ̀fìlímùhù wọ́n iṣẹ́ àbòsí síra wọn ẹ̀tọ́ kálukú wọn fún wà láyà dólùhù wọn kì í dójú tira wọn wà láyà kírùhù wọn kì í yẹpẹrẹ ara wọn wọn ìfojú rìnà ara wọn hmm? eléyìí ṣe pàtàkì kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ ká kà lẹ́ẹ̀kan sí al-muslimu akhul muslimi láàyà ẹ̀hẹ́n ẹ̀hẹ́n láà kí ni talákọ̀ọ́kọ́ láà yàtìlémùhù wà láà yàdúlùhù wà láà yàkèrùhù mo ní àdísì tí tàǹkà bọ̀ yẹn náà ni látàhásàdú wà látànájàṣú wà látàbágọdú wàlá tàdábàrù wàlá gíní wàlá yàbẹ́ ìbáàdùkún báyẹ̀ ìbáàdín wàkúnú ìbádàlọ́ì ìṣòwànà alìmùsùlìmù ahùlìmùsùlìmì láyàbìlìmùhú wàlá yàdúlùhú wàlá yàkìrùhù ọlọ́run kò gbà nípa àwọn ẹja ara ẹni tó níbi rẹ̀ yọ kan àbí méjì kó tó di pé a parí admonition money admonition tó ní ṣé kò sí ìbéèrè kankan lórí ẹ̀ báyìí ọlọ́run ṣàánú dáadáa wa ọlọ́run jẹ́ bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kì í béèrè mohiz lójọ́ méjì omi àwọn Abdullahi ibn Abbas Abdullahi ibn Umar wọ́n ní wọ́n ìjú bí ọmọ ọdún mẹ́tàlá lọ tánàbí ti jáde láyé náà mhm. ìwọ náà sọ̀rọ̀ kí ló ló béèrè Mhm. ó ni ní wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ṣùgbọ́n dáadáa ni wọ́n ń sọ ń pa ẹ̀ tí wọ́n sọ ní pé tó ayé pé tí dùn sí ni o ni wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀yìn gbí bá nìyẹn tó ayé pé nǹkan tó bá gbọ́ inú ò ní dùn ni wọ́n pè ní gbí bá ṣùgbọ́n bóyá wọ́n ròyìn ẹnìkan ní dáadáa kó ṣe dáadáa pé ah, ló kò lè gbọ́ kí ní pé ah ìfà alhamdulilayi ọ̀gá yẹn ló fún mi five thousand lánàá yàgò lè sọ pé ẹ má sọ fẹ́ nìkan bọ̀ tó bá gbọ́ kò ní bínú náà wọn tí wọn wò ní pé n tá à ń sọ ni pé òun sọ̀rọ̀ ń pa ẹni yẹn n tó ń sọ yẹn bó ṣe rí nìyẹn ṣùgbọ́n tó bá gbọ́ inú ẹ̀ ò ní dùn sí i ẹgẹ́tẹ̀ broda yẹn ọmọ muslim ládẹjọ pé ra ọ̀rẹ́ òun ló lọ wá iṣu òun ló wáṣu oko òun ló lè ní òun ló wáṣu oko lánàá àná mo rí ngbà tó ń wáṣu yẹn òdodo dẹ̀ ní ó wáṣu yẹn òun sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nìyẹn kàkà tó fi sọ yẹn ẹ kó kúkú gbé lọlé ẹjọ́ kádájọ́ dájọ́ fún pé olè ni ṣùgbọ́n ó kó ẹ̀rí rẹ̀ wá tó fi jẹ́ olè tó bá ti wá lẹ́rìí ẹ́ èyí tó fi lọ ń sọ fẹ́ lómi ìyẹn tó yẹ kó ṣe ni pé kí wọ́n pè kó wá ṣàlàyé fún pé iṣu tẹ̀ ń wà lánàá yẹn kì í ṣe iṣu oko yìí kò dáa nǹkan kan ibi ló ń pa àwọn wọ́ọ̀lì mọ́mọ́ kí ló ń pa àwọn àtijọ́ tán làwọn ò ti rórí jẹjẹ lé lórí òyìn ìrìn òun tí ẹ̀ mọ̀ pé rí nígbà tó ń wáṣu yìí kì í ṣe gùn lọ ta lọ́jà fẹ́ máa bọ̀ nínú ilé ìwọ náà ah, ìgbà ni wọn náà ti wá mọ̀ pé àṣewọ̀ gan òṣèjúṣe rẹ bí mùsùlùmí iṣu tẹ̀yìn kó sílé ó pẹ́ títí títí dé ó pọ̀ débi pé wọn ò bẹ́ tán tún wá nígbà tẹ́sí ó tún ti bàjẹ́ sílé ó ti rà nígbà tí ìwọ kó ṣùpamọ́ sílé iṣu tún rà á lé ẹnìkan ò sì rí jẹ ìgbẹ̀ni wọn mọ̀ pé áá ah, àṣewọ̀ gan ló jẹ́ kọkùnrin yóò lọ jalè ó wà máa fún un orí hmm? bẹ̀ dáadáa àwọn nǹkan pọ̀ pàápàá ń covid ẹ̀rẹ̀ lómi tí ó kàn ra sọ́fin létí àfa àti ìjẹun látàná kéé pé ń tọrọ àwọn téèyàn mọ̀ pé wọ́n tọrọ kankan tẹ́lẹ̀ wọ́n ti ṣojú báyìí títí títí tí téèyàn bá ti ń gbójú sọ yẹn pẹ́lú mi náà èèyàn ti rí i pé ojú ti ń ṣe ojú torí kò sí sí nǹkan kan lápò wọ́n náà wíyá fifty naira tó kù tí wọn náà fi dọ́gbọ́n rẹpa àti gàrí lọ lé ni yóò wá padà sọ kò sí nǹkan kan bí ah, kí ló ṣe ó yà ara yọ thirty naira ó kò lè lọ twenty naira wọn náà nà tàbí kò tiẹ̀ kúkú fún gbogbo fifty naira torí pé déréwọ̀n àtẹ̀pà tó fẹ́ rà yẹn náà kì í ṣe pé bóyá kò tún sí nǹkan mú tẹ̀lé jẹ́ kọ́lọ̀ kó ṣàánú wa. Allahumma inna nas'aluka naam naam abu wọn yìí naam. Nàmú bí àpapọ̀ ṣe pé ẹ̀kọ́tà àpapọ̀. Ó ṣe ìkọ́dé pé bí a yóò dá yóò dá bí ó bọ̀ rẹ̀ tó de tẹ́ẹ̀kẹ́ nìyẹn lórí ilé ìwé ajé tó lè ní ọkọ̀ bí àti lè lẹ́sìn ìgbọ̀nsẹ̀ ògidì kí wọ́n lọ bá wẹ̀ yìí báyìí tàbí lágbára ṣùgbọ́n báyìí pé ó lágbára pé kí wọ́n ti kó di láti dájẹ́ òpin à láti fi ṣe pé àbúrò bàbá tó bí èlé kan wá mo fẹ́ fún wọn hmm. pé kí ìyẹn bá mi. ó bá a mú náà ẹ gbé ẹ lọ fẹ́ jẹ ntí mo bà lóyún pé ẹrẹ nìkan tó jẹ tó wà lókè ó lè mọjà àfa nìkan gan ó wá ṣe nǹkan kan ṣùgbọ́n ẹ̀yin wò pé ẹ lè dọ́dọ̀ rẹ̀ ẹ̀yin ò lè ṣe kí ni ẹ lè dọ́dọ̀ bóyá mẹ́sẹ̀njà lèèyàn lọ́fíìsì fún àpẹẹrẹ mo mọ́ra ọ́fíìsì ni tàbọ́ mọ ṣẹ́ ní ọlọ́dọ̀ ọ̀gá ọ̀gá yẹn ṣe nǹkan kan tó wò pé o ò ní lè kọjú sí i ó dẹ̀ mọ̀ ọ̀rẹ́ ọ̀gá yẹn pé ọ̀gá wa ń ṣe báyìí kíní ìdẹ̀dẹ̀ ìjẹ́ bá ní sọ fún wọn pé àwọn èèyàn ẹ̀pá ni pè wá kíyèsí wọn sí àwọn èèyàn ń sọ ń pa nǹkan yẹn ó dẹ̀ ń dùn wá àti mùsùlùmí torí pé àwọn là ń wò ẹni yẹn gan lè mọ́ mo rò pé ẹni yẹn gan lè mọ́ pé ní tí ò dání wá dẹ̀ lọ sọ fún ìyẹn láti tún ṣe nìyẹn sí tó burú ń bì yẹn wallahu ta'ala àlà ṣùgbọ́n lómi kì í ṣe kó fẹ́ lọ yóò kàn di tó jókòó sí ọgbẹ́ ah, ọjà kí ni jàre yóò kàn máa sọ yóò máa sọ yóò máa sọ ṣe lánàá gan kí ló ṣe jẹ táǹkan bẹ́ẹ̀ náà ló ṣe ń kí ní kan ìyẹn ní tí ó ni pé ìjà rẹ nìkan tó pé ìwọ tó ń rí láìfí èèyàn tó lóun sọ káàkiri ìwọ gan ò ni na zàmọ́nà náà wà láàíbù fínà wàmọ́lì zàmọ́nà àíbù ń sì wá nù ìwọ fún rẹ tó ń sọ pé ẹnìkan ìwà rẹ̀ ò dáa ó hùwà báyìí ṣé ìwọ gan ò tiẹ̀ lọ́wọ́ ẹlòmíì lè wò pé òun ò ní possible so ní wọ́n fi ní gbọ gbọ́ tiẹ̀ kára ẹni la gbọ́ arítẹni mọ̀ wí afàpá àdìgbò tiẹ̀ mọ́lẹ̀ ńlọ yọ kí yọ lójú ẹlòmí ìpín ìtì sì ń bẹ lójú tiẹ̀ so bó ṣe rí nìyẹn ká bá lè lo àwùjọ ò dá wà láì àwùjọ ò dá wàhálà ó dínkù ọkàn wo balẹ̀ síra wa èmi ò sì mọ̀ pé tó bá ra ìdá mi ó sọ fún mi màá lè tún tó o bá dẹ̀ sọ fún mi ò ní lọ ọmọ táṣìírí mi káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ náà dẹ̀ mọ̀ pé ẹni yóò ní ṣàbòsí sí mi torí bánà bíi ti ń ká mọ́ ṣàbòsí síra wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣàánú wa ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 اللهم ربنا اجعلنا من الذين يستمعون لقولا ويتبعون أحسنه برحمتك يا رحمن رحمة ويا أكرم الأكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أقول قولي هذا وأستغفر لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته